وخير الأدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد أفيقفهم وبعدد الله سبحانه وتعالى تتون كو إجوكواني ojúmọ́ìní Allah subhanahu wa ta'ala tó fi ìyọ́nú rẹ̀ tó fi pawápọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tù wá kan ah, wọ́n ní kí asúnmọ́wájú sí dáadáa torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó sọ pé máàlì arákùn israel kí ló dé tí mo rí tẹ́ ṣe kétékété káàkiri èyí náà wọ́n fẹ́ kí a káṣùrù jọ máa ra wa níbi tí a bá ti ń sọ̀rọ̀ bá Allah subhanahu wa ta'ala kí ọba dẹ́dà mọ́sá àgbà lẹ́sìn lọ́wọ́ wa bàbá wa faridatu sheikh nejumudin binuyo wọ́n sin ọmọ wọn lọ sílé ọkọ̀ ní èní wọ́n fẹ́ ká bá ká fi yé àwọn sí aago mẹ́wàá ni wọ́n ń sọ tẹ́lẹ̀ bọ̀ torí àwọn arúgbókòó báyìí wọ́n ti sùn di bíi aago méjìlá àlùbáríkà tó pọ̀ kọ́láwọn kọ́mọ́sà bá fi sígbéyàwó náà ìta ti ṣe ìta ṣe lónìí ìta tún wá ṣe níwájú kí ọba adẹ́dà fi àlùbáríkà tó pọ̀ sí kó jẹ́ ká rí adùn bẹ́ẹ̀ kó jẹ́ ká kábàámọ̀ dáadáa ń bẹ̀ pé àbátìmọ̀ ni àbátìṣe rú nǹkan báyìí ntí èèyàn máa ń páyà lẹ́yìn ìgbà tí èèyàn bá fọmọ fọkọ tán tàbí èèyàn fẹ́yàwó tán tàbí èèyàn lọ́kọ tán kọ́lọ́n ọba kọ́yà wáyà kó bó aláṣírí ju bá a ṣe lérò lọ gbogbo ń tí a jẹran rẹ̀ látara bẹ́ẹ̀ kí ọba adẹ́dà kọ́mọ́ṣà kó jẹ́ ká ju bá a ṣe lérò lọ gẹ́gẹ́ bí ṣe sí wa ahad tó bá gbẹ̀yìn oṣù miladi ẹ̀yìn lẹ́yìn environmental a máa ń dáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí ti a ti sọ sẹ́yìn tàbí ti à ń kojú rẹ̀ láti tan ìmọ́lẹ̀ ṣẹ̀rá ẹ̀sìn sí kí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kó tó fi ẹsẹ̀ wa múlẹ̀ ní ojú ọ̀nà rẹ̀ kó wá jẹ́ ká bá níbi tó lérè kó má dàlú aláyà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ kíyàmù náà ya Aba Khadija. so àwọn ta níbi ká lánàá so one two three, four. Okay, five, six, seven, eight, nine, ten. Now, ìbéèrè kan síwájú sá. <laughs> Asalaamu alaykum. Wa ilé. Kọ́lọ̀ wọn jẹ́ àárín pẹ̀sà. Àmì lórí dáadáa tẹ̀yìn náà. Naam, hadith kan ní Aka. So tí wọ́n ló wà nù Bukhari àti Muslim. Naam. So tó ṣe wípé àlàyé ẹ̀ bóyá kò fẹ́ yé wa tó so wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ń sọ fún àwọn sahaba ní ọjọ́ kan wípé tó bá di ọjọ́ ìdájọ́ ọlọ́wọ́n bọ̀ wá pé baba ńlá wa adam so yóò wá dáhùn wípé labbaik wa sa'adaik so wọ́n ní ohun kan wà á sọ wípé ọlọ́wọ́n bá rẹ̀ pa ẹ́ láṣẹ pé kó yọ àwọn ọmọ náà. nínú àwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ. ìpín tiná nínú àwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ. now so wọ́n ní yóò wá béèrè wípé ìpín wo wá ní ìpín iná so wọ́n ní wọ́n wà dá lóhùn wípé kó yọ nine hundred and ninety nine nínú. mọ́kàndínlẹ́gbẹ̀rún nínú ẹgbẹ̀rún kọ̀ọ̀kan láyìn ó pọ̀ rẹpẹtẹ but láyìn kọ̀ọ̀kan ẹgbẹ̀rún èèyàn ni ó wà ń bẹ̀. nínú ẹgbẹ̀rún yìí mọ́kàndínní ẹgbẹ̀rún that is nine hundred and ninety-nine ó ní ó jẹ́ ìpín tìǹà ọ̀kan ṣoṣo ní ó jẹ́ ìpín tàlìjánà náà. so wọ́n nígbà tí wọ́n bá sọ báyìí wọ́n ní aboyún máa oyún tó wà nù rẹ̀ á sọ̀kalẹ̀. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yóò mú yọ ṣẹlẹ̀ tí ó fi jẹ́ pé ẹni tí ó ní oyún nú. No bí kọ́ndíṣàn àjọ náà bí ó ṣe gbóná tó aboyún tó lóyún àti páyà oyún yẹn ọjà bọ́ yóò bí kò dẹ̀ ní kò pé ti bímọ. tọ́ wọ́n wá sọ pé wọ́tárọ̀ náà sọ sùkárà. yóò da ọmọ ẹ̀dẹ́ lórí bí ìgbà tó mu ọtí ni kò ní mọ tí ń torí kìí ṣe àròsọ mọ́ ojúkorojú leléyìí. na so wípé ọmọdé gan pàápàá yóò wu ewu lójijì so ibi tí ọ̀rọ̀ yẹn ti wá síbẹ̀ ní tí ò yé èèyàn dáadáa ni wípé. àwọn sábẹ́ wá dààmú. kíní ẹ wá lé lára wọn gan. òjíṣẹ́ lásán sọ́nà wá fi wọn lọ́kàn balẹ̀. tọ́ pé tí ó pọ̀ nínú mọ́kàndínlẹ́gbẹ̀rún yìí àwọn àrùn Yájújú àti Májújú ni. Ó wá ní wa minkum wahid. Ibi tí. Nínú yín o, ọ̀kan nínú yín, ẹ̀yin ọmọ lẹ́yìn òjíṣẹ́ lásìlá àṣálà ni ó jẹ́ pin tiná nine hundred and ninety eight yòókù yóò jẹ́ nínú ọ̀ràn Yájújú àti Májújú. láti mú wọn torí wọn pọ̀ ju ẹ̀dá lọ wọ́n pọ̀ àwọn ọmọ ẹ̀dá ọmọ ànábì àwọn ọmọ lọ. so mo fẹ́ ká kí n gbọ́ àárín ayé ṣé n hadith yẹn ni wípé àwa tí ọlọ́run ní ká muhammad sallallahu wa sallam pé èèyàn kan owó nínú àlùmọ́ rẹ̀ out of every one thousand ni ó wọ iná yẹn. ṣùgbọ́n dáa pé sáfù yẹn ó pọ̀ sáfù yẹn ò ló ń kà but sáfù kọ̀ọ̀kan ẹgbẹ̀rún èèyàn náà wà ń bẹ̀. ok jazakumullahu khairan so in tó tún wá rọ̀ mọ́ ó ní pé àwọn wo ni Yájújù àti Májújù eh, eh. náà ọmọ èdè ènìyàn ni wọ́n làṣẹ pẹ̀lú násù yìí pẹ̀lú násù yìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n ẹ̀rí tó wá gẹ́gẹ́ bí ah, al-allama ibn kathir rahimahullah rahmatan wasi'a bó ṣe mú wá nínú tafsiru rẹ̀ ó ní wípé ní àtàrà àrán tó ṣẹ́kù nínú ọmọlẹ́yìn ànábì nóòhù ni wọ́n ti jáde àwọn àrán kan ni wọ́n pọ̀ ju ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ ọba ńlá kan ó ó ti máa gbà tó èsè wọn mọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nínú Bukhari àti Muslim náà ó ní wọ́n ń ṣiṣẹ́ ní jojúmọ́ láti wo ọgbà yìí kí wọ́n lè bá a dà sáyé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ṣùgbọ́n nínú kí ọba adẹ́dà nígbà tó jẹ́ pé àsìkò tí ọba Allah subhanahu wa ta'ala tó fẹ́ kí wọ́n jáde kò tí tó tó bá kú dẹ̀dẹ̀ tí wọ́n fẹ́ dé ibi tí wọ́n bá dé tí ọgbà tí wọ́n fi sé wọn mọ́ ẹ̀ tí wọ́n ṣe tán tí wọ́n fi ráàyè jáde yọ wà arẹ wọn wọ́n sọ pé ẹjẹ asinmi díẹ̀ ìsinmi tí wọ́n sinmi ń gbà wọ́n bá ìtún tají padà ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nípìlẹ̀ ni wọ́n tún ti lè bára wọn bí wọ́n ó ṣe máa ṣe nu títí títí tásìkò yẹn ò fi tó nígbà tásìkò yẹn bá tó tí wọ́n bá dà sáyé àwọn tí ìgbàgbọ́ bá wà nínú ọkàn wọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ọbọ̀ kó wọn tì síbì kan wọn ò ní ráàyè lè débẹ̀ ṣùgbọ́n fìtíyà yẹn ó gborí débi pé kò sí odò tí wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ amúgbẹ́ni pé wọ́n dẹ̀ pọ̀ gan kódà ń gbà wọ́n bá borí lórílẹ̀ tán omi inú wọn tó ṣe tàgá ọmọ wípé a ti borí àwọn ẹ̀dá orílẹ̀ kí ló kù sánmọ̀nà tó bá ta fà sókè tó bá rẹ́jẹ̀ yọmọ wípé hẹ́n kò sí tó kù kò tí tó kù lókè náà mọ̀ títí títí tí tó ju àwọn náà ló fi pàdé wọn tọ́lọ́ wọn sọ̀kalẹ̀ tí ó mú àwọn náà tí ó mú ọ kúrò lórílẹ̀ náà inshallah alkarim á ṣe àwọn àlàyé tó pọ̀ lórí torí ìtẹ̀yájújù wa májújù kò ní tí ì pé tá a bá sọ̀rọ̀ nípa Dhul Qarnayn Ah, tó mú ọgbà yẹn gan tọ́lọ̀ Allah subhanahu wa ta'ala tó fi jẹ́ orí ọgbà yẹn ma tó fi sé wọn ma ah, inshallah al-karim but ashahid òun ni wípé ìran ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà látara ọmọ ànábì ádámà náà ni wọ́n ah, sallallahu ala nabiyina wa alayhi náà. jazakumullahu khair. àwọn tó fi jazakumullahu khair. nǹkan jù nǹkan lọ Allah subhanahu wa ta'ala ni kul ma ya'ba'u bikum rabbi lawla du'aikum bí ẹ bá sẹ́sìn ọmọ ẹ̀dẹ́ ni ò ní àpọ́nlé kankan ẹ̀sìn wípé à ń tẹ́ lófin rẹ̀ ntí à ń sá fún ntí ò ntí yẹn fi ní níwájú ọba adẹ́dànù àwọn ẹ̀dá pọ̀ tí wọn ju ọmọ ẹ̀dẹ́ lọ ní gbogbo nǹkan bá a bá tí ì rí tiwọn yẹn fún ọmọ bẹ́ẹ̀ láwọn nǹkan míì mèremère bẹ́ẹ̀ náà ntí ó lè mú ọmọ ẹ̀dẹ́ ènìyàn lápọ́nlé níwájú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kò ju pípa òfin rẹ̀ mọ́ lọ gẹ́gẹ́ bí ó ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí ẹ̀dẹ́ ò ní àpọ́nlé kankan ló fi jẹ́ pé tí gbogbo nǹkan bá dàrú téèyàn bá fẹ́ kí tòun ó dàrú ń bẹ̀ òun ni kó jẹ́ pé ìpín tiẹ̀ nínú rẹ̀ kó mu lò kó ṣe é bọ́ba adẹ́dà ṣe fẹ́ a máa mú ọ̀rọ̀ kan wá lórí eléyìí ní gbogbo ìgbà látara pé kí ni ẹrú ọba adẹ́dà kan ó ń rí òjò tó ró ṣú ó wá gbọ́ ohùn látàbẹ́ ìṣújò yẹn tó ń sọ pé má sọ omi inú ìṣújò yìí kalẹ̀ síbẹ̀ yẹn o ló sọ̀kalẹ̀ nínú oko lágbájá atẹ́gùn ó dẹ̀ ń mú èṣújò ó dẹ̀ ń tì í kúrò níbi tó ti sùn ó ń tì lọ ó ń tì lọ tó e dé ibi òkè kan ó rọ̀ ọ́ bẹ́ẹ̀ jẹun pé n ta rọ̀ sórí òkè yọ sàn wálẹ̀ ni tó fi sàn wá sínú canal tó fi di wípé oku ẹnìkan tí ò tiẹ̀ mọ ibi yóò ti sú dépò pé yọmọ bọ́rọ̀ òjò ṣe jẹ́ ní òjò yìí wá wọ́ lọ òun kàn ń fi nǹkan tó fi gba omi sóko ọkàn fi ń gbá tiẹ̀ ni ẹni tó ń yìí gbà tó wá rí eléyìí ọ wá ní ẹ lọ́hùn kí lorúkọ ẹ ná ó ní lágbájá lorúkọ òun ó ṣe déédéé ó kọ tí ẹni ìgbọ́ lábẹ́ èsújò níbi tí òjò yìí ti sú tó fi ń tì bọ̀ wọ́n á béèrè pé kí ló dé tó fi béèrè lọ́wọ́ òun ó ní ah, òjò yìí kì í ṣe ibi tó ti sú ni bọ̀tò ń gbọ́ ohùn báyìí títí títí èsújò fi wá wá sórí àpáta ó fi rọ̀jò yìí òjò fi wá sàn wálẹ̀ tó fi di tinú oko rẹ̀ kí ló máa ń ṣe ná ó ní tóun máa ń ṣe ni wípé tóun bá ti ká èrè oko òun pín ètò òun ó tún gbìn padà ètò òun ó jẹ ètò òun ó fún àwọn aláìní ẹbí àtàrà ní gbogbo ìgbà téèyàn bá ti ń fún ẹ̀tọ́ ọba adẹ́dá ní tiẹ̀ nínú gbogbo ohun tó ṣe fún tí ẹ ò ní bàjẹ́ ń bẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni gbogbo ògbà makraj makraj àkóyọ kó nínú gbogbo òkè ìṣòro ò ní í pé tó o bá ti bára rẹ nípò kan kí ni ọba dẹ́dà kí ló ní kó o ṣe tí kò ṣe nù ọjẹ́ bàbá ọjẹ́ ìyá ọjẹ́ ìyàwó ọjọ́ ọkọ ọjọ́ ọmọ gbogbo ń tó bá kojú rẹ ní kò kọ́kọ́ kí ni òfin tó dè mí nínú condition tí mo wà yìí tó ń bá ti ń ṣọ́ eléyìí bí gbogbo ayé bá dojúrú tiẹ̀ ò ní dojúrú ń bẹ̀. zakati yíyọ kìí mú kí ọrọ̀ òdínkù yìí máa ń lé sí i ìpáyà ọlọ́run ọba lórí gbogbo condition tí yẹn bá bára rẹ̀ kìí ba ayé èèyàn jẹ́ ìtú ọmọ tún ayé èèyàn ṣe nínú ipò ni ìdíkẹ́yàn ṣọ́ ni tó fi jẹ́ pé mùsùlùmí ò ní sọ pé torí pé báwọn ṣe ń ṣe nu ẹja wa náà báwọn ṣe bẹ́ẹ̀ abẹ́dẹ̀ mùsùlùmí ò ní ṣe báwọn mùsùlùmí kí ni Allah subhanahu wa ta'ala kí ló fi rẹ̀ lórí condition tá a bá bára wa ni bóòlù jíṣẹ́ náà sàlàyé rẹ̀ eléyìí láàmú múlò ní gbogbo ìgbà ni ọba alẹ́dàá fi sọ pé wa man yattaqilla yaj'al lahu makhraja ẹni tó bá pa òfin òun mọ́ nínú gbogbo kọ́ndíṣàn tó bá bára rẹ̀ òun ó fún un ní àkóyọ kò nínú ti ń páyà wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́run ó kẹ́ yóò pèsè fún ní ọ̀nà tó ń gan ọ̀mà sẹ́ni ẹrú ọlọ́run ṣọ́mọ abitọ́jọ́ tirọ̀ òun òjò kàrọ̀ ni òun dẹ̀ ń gbà lọ. wa man yatawakkal ala Allah ẹni tó bá ti gbára lé ọba adẹ́dá nìkan látara yìí pé kò sá sókè kò sá sódò tọba adẹ́dá nìkan okùn rẹ̀ ló dìmú fa hasbu ọba adẹ́dá Allah subhanahu wa ta'ala yóò tó fún un òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam agbára wo ni ó ní tá a bá ní ká kọ̀m̀pìà rẹ̀ pẹ̀lú agbára àwọn kèfèrí níjọ́ náà lọ́hùn gbọ́ngbà àwọn dógún bẹ́dùn torí wípé pátì méjì ni pátì ìtọ́ba adẹ́dà tí wọ́n tò sẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àti pátì ṣetán àwọn tí wọ́n ń jà pẹ̀lú àsíá kúfùrù báwọn mùsùlùmí ò ṣe pọ̀ tó ń jọ́nà gbogbo wọn ju bí ọgọ́rùn-ún mẹ́ta lọ àwọn kèfèrí ẹgbẹẹgbẹ̀rún pẹ̀lú oríṣiríṣi tí wọ́n mú wá ka alam yogunu bil ams bí ìgbà tí wọn ò sí ọlọ́run allah subhanahu wa ta'ala owó wọn mọ́lẹ̀ nígbà táwọn mùsùlùmí wá wò pé bọ́yá yes àwọn pọ̀ fa ajabatihum kasratuhum pípọ̀ wọn wá jọ wọn lójú ọlọ́run bá fi mú wọn gbolẹ̀. gbogbo ògbà tí ọba adẹ́dá ènìyàn máa cherish gbogbo ògbà ntí ó pàtàkì fún mùsùlùmí nù gbogbo condition tá a bá bára wa ntí Allah subhanahu wa ta'ala ṣe léèwọ̀ kò lè di ẹ̀tọ́ fẹ́ni kankan èèyàn gbọ́dọ̀ máa ṣọ ilé yìí ní gbogbo ògbà ò lè jẹ́ halal ọtí gbogbo eléyìí aṣọ ló fi jẹ́ àwọn ọ̀tá mùsùlùmí wọ́n mọ̀ nípa ìsìláàmù gan ju ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lọ ó wà nínú àsọ ìtàn àfa mùsùlùmí ó mú ọmọ rẹ̀ lẹ́yìn ọmọ rẹ̀ tó jẹ́ pé mutahamis ó ní ìjẹ̀ràn fẹ́sìn wọ́n lọ bẹ̀ yahud kan wò wọ́n sálámà yahud sálámà asalaamu aleykum ọmọ pẹ̀lú tara ẹ̀sìn ó ní láàsálàmà àríkàyà káfẹ́ kò sí sálámà fún àgbà sálámà rẹ̀ wọ kẹfìrí ó ní mùsùlùmí gbogbo tí kùránì sọ lórí wa òdodo ni gbogbo tó dẹ̀ sọ nínú ìlékè fún ẹni tó bá jẹ́ mùsùlùmí àkọ́ òdodo ni ṣùgbọ́n kẹsẹ̀ yìí ni wọ́n sọ. So à ń mutí ẹ̀ mutí à ń jẹ rìbá ẹ̀ ń jẹ rìbá à ń ṣe sinà ẹ̀yin náà ń ṣe sinà kí ni tí ẹ fi jù á lọ ó kọlẹ̀ kan gbélérí bí ẹran harahara kò sí nǹkan tọ́jọ́ ti mùsùlùmí nínú ìṣesí yín tó ń túmọ̀ sí pé kí ni wọ́n ma òdodo orí burúkú ní bá wọn jà. E tó ń túmọ̀ sí pé kí ni àkóyọ kúrò nínú hálù tí mùsùlùmí bá wà ìsẹ́rí padà sí ìtẹ̀lé tí ọba adẹ́dà fi rọ́jìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí ọba adẹ́dà subhanahu wa ta'ala kọ́ má sàfihàn wà lọ́rùn. ọlọ́run sáájú kárí yín pẹ̀lú ìdáda. ara àtẹ̀yìn náà. na ìbéèrè méjì ni péré mo fẹ́ bẹ̀rẹ̀. fọ́dẹ̀l. na àkọ́kọ́ ni pé ṣe ní ṣẹ̀ríà Islam nípa kí o gba pààrọ̀ especially báwọn obìnrin bí kí wọ́n. kẹ́hìn ṣe kí ni. gba pààrọ̀ bí kí wọ́n fi asán sí kó fi gba àwọn ike bọ́kẹ́tì kankan báyẹn bí kí ni sẹ́rà islam lórí pé. gbogbo ní tíyẹn ọba fi pààrọ̀ kó òdiwọ̀n wọn jẹ́ bákan náà kọ́dẹ̀ jẹ́ irú bákan náà. pé bí aṣọ sí bọ́kẹ́tì. aṣọ sásọ. no musa àwọn tó máa ṣe kí ni yẹn bí kó máa kó àwọn bá òfin kankan tó máa. ló fi jẹ́ pé òǹdíwọ̀n owó rẹ̀ ni a fi ṣe pààrọ̀ torí kò sí bí ọkàn bí ò sí ní wọnú ara wọn. tọ náà right tí mo bá gbọ́ yín sá ìròyìn possible sá. náà kọ as bicycle. jésù ọkàn bá yọrọ. náà ẹlẹ́ẹ̀kejì sá ó ní nípa ẹ ti ṣàlàyé fún wa dáadáa nípa tí èèyàn bá jẹun ọmọ gíríbì tí wọn bá jẹ àwọn mọ́tò tí wọ́n kírun ìṣá ìlọ́wọ́ ọ̀nà tí irú ẹni bẹ́ẹ̀ tó máa gbàdá. tàbí ó jẹun asiri wọ́n kí mọ́gírì lọ́wọ́ ní mosque ọ̀dọ̀ wa. tàbọ̀ jẹ́ ṣáàyí wọ́n kí àsùbá lọ́wọ́. masalan ó kí magrib tán bóyá lóògùn bó ṣe fẹ̀yìn lélẹ̀ báyìí ọkàn pọ̀ tí wọ́n ṣe ìkọ́mọ àsùbá ni. ní mosque nìkan wá béèrè. a mú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wá torí pé àwọn àrùn tí wọ́n ń kí lọ́wọ́ kò báyìí tí tá a jẹ kò bá mu tá mú àpèjúwe ti zur àti asri lọ wá wọ́n jọra wọn mẹ́rin mẹ́rin náà ni wọ́n. tọ ẹni wá béèrè ìbéèrè ọ lè ṣàlàyé fún gẹ́gẹ́ bí ẹ ṣàlàyé fún wa. tọ ara kankan wà ń bẹ lọ́wọ́ ni ah, ara òun ò gbọ́rí òun ò rí rí tó mọ̀ onisori àti asri pé tó bá jẹ́ ẹ̀rí tọ pẹ̀lú àlàyé tẹ̀sí fún wa ṣàlàyé fún kò gbọ́ mo tún pe àwọn àbúkútù àwọn náà tó ṣàlàyé wọ́n mú àdìs nípa pé ǹjẹ́ àníyàn imam àti ìrò ẹ̀yìn ṣó lè papọ̀ wọ́n mú àdìsí Mu'adh ibn Jabal wọ́n mú wa ṣàlàyé fún lónìí again ọlọ́run ti kádàrà pé ìbéèrè yẹn gangan wọ́n tún béèrè lọ́wọ́ Dr. Alaro ìdáhùn yẹn náà ni àwọn náà fi dáhùn ṣùgbọ́n tí wọ́n á fún pé kí tó bá tiẹ̀ gbọ́ gbélé ó ní gbogbo tẹ̀sí ń sọ yìí kò tí ì bá ẹ̀rí òun mu àmì nǹkan tó ń fẹ́ mu pé lókè kó gbọ́ eléyìí. ẹ̀rí ọ̀gbọ̀n ẹ̀rí tí ẹ̀rí bá ń tẹ̀lé téèyàn ń fẹ́ kì í sẹ̀rí mọ́ nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ gbọ́ yé a gbọ́dọ̀ tẹ̀ lódodo torí wípé ó bá wa mu a dẹ̀ gbọ́dọ̀ tako òdodo torí pé ó yapa sí ìfẹ́nu wa tá a bá tẹ̀ lódodo torí pé ó bá fẹnu wa mu tàbá gbé nǹkan jù sílẹ̀ torí wípé ó bá fẹnu wa mu. àti fífi ilẹ̀ ń àti ìtẹ̀lé yẹn ìfẹ́nú ni méjèèjì tá à ń ṣe èèyàn máa ń tẹ̀lé òdodo nítorí pé ọba adẹ́dà ló fi lọ́lẹ̀ látẹnu òjíṣẹ́ sallallahu alaihi wasallam èyí ni ó dẹ̀sìn agbọ́dọ̀ gbélé yìí ah kí ni mo tiẹ̀ láìkì rẹ̀ báyìí ọba bí mò ń ṣe ń fẹ́ mu rárá kìí ṣe ìdí tá a gbọ́dọ̀ fi tẹ̀lé òdodo nù rárá but ọlọ́run ló pa láṣẹ Allah subhanahu wa ta'ala bó ṣe fi rán òjíṣẹ́ sallallahu alaihi ni mo wá ń tẹ̀lé láti fi wojú rí rẹ̀ kí n má bàa jìyà ní gbangba ọjọ́ gbẹ̀ndà kíámù. àlàyé wa ni wípé bóun ṣe mọ̀ tí ó bá fẹ́ kírun mọ́ gbígbé bóyá jẹun mọ́ gbígbé ni pé ìgbà tí wọ́n kí ìsáyè lọ́wọ́ yẹn á bá wọn kírun ìsáyè yẹn tó bá kírun ìsáyè tán ó máa wá á padà kí mọ́gíríbì hmm. á tún padà kí ìsáyè ó máa padà. ọba adìrìbá. tọ ó ló máa padà kí padà ah. tọ wọ́n á sàlàyé ok mọ sáà dìsíkọ́ wa pé nǹkan tó ń fẹ́ gangan ni pé inú tíra wo láti máa rí tí wọ́n kọ́ síbẹ̀ pé kí máa ń gbígbé ò bá wọn kí máa ń gbígbé pẹ̀lú ìjà òkúta. tó bá rí tíra yẹn tán kò ní gbà á torí kò tẹ̀lé fẹ́ nù rẹ̀ ìfẹ́ inú mẹ́jùmọ̀ fatawa Ibn Taymiyyah. Ibn Taymiyyah náà. ó dẹ́n bẹ́ẹ̀ nínú gbogbo àwọn fatawa Sheikh Bin Baz àti Sheikh Nasiruddin Al-Albani. èmi tiẹ̀ ti kọ́ra conclusion bí ìgbà tí mo fún ní disiki yẹn pé kó gbà ó ní pé òun ò ní gbà mo ní why ó ní torí pé ẹni yẹn pé ó ń tako sufi tí mo ti conclude pé báwo ló ṣe máa rí ẹ̀rí tó máa ní pé torí pé ó ń tako tó wà lọ́wọ́ ẹ̀ lẹ́ni yẹn tako nǹkan tó wà lọ́wọ́ òun kóun ò lè gba ọ̀rọ̀ ẹnu ẹ̀. Allah subhanahu wa ta'ala ọ̀run òjíṣẹ́ lásán àṣìlá ń pé kó wá fi sufism lọ́lẹ̀ tàbá àwọn ẹgbẹ́ ẹgbẹ́ kan ṣoṣo tá a ní òun ni ẹgbẹ́ ìwò Islam anybody tó bá ti jẹ́ pé Islam ní ṣe lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ó ti di ọ̀ràn àyàn fún ẹ kó o ṣọ́ iyì rẹ̀ kó o ṣọ́ property rẹ̀ kó o dẹ̀ ṣọ́ okọ̀ rẹ̀ iyì ọ̀rọ̀ rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ ó di dandan fún akókò ṣọ́ ntí a fi mọ̀ yìí pé ara wa ni onígbólóhùn kan ṣoṣo assalamu alaikum wa rahmatullah assalamu alaikum èyí ò lè tó kéré jù wa rahmatullah ó tún tẹ̀síwájú wa barakatu ó tún parí gbogbo ẹ̀ á lóhùn bẹ́ẹ̀ náà assalamu wa alaikum salam assalamu wa rahmatullah wa alaikum salam wa rahmatullah àbí wa alaikum salam wa rahmatulah wa barakatu assalamu alaikum wa rahmatulah wa barakatu àsìkò wa alaikum salam wa rahmatulah wa barakatu wa magfiratu na ẹni mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ nù má bá wọn kóra rẹ̀ sínú gbèkùn ẹlẹ́gbẹ́dé ẹ̀wọ̀n ni kì í jẹ́ kéèyàn ó rorí freely ntí ó tí ó liberate rẹ tí ó ṣe ọpọlọ rẹ lẹ ni pé àwọn ẹni ìsíwájú àwọn tí wọ́n ti gba sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà kí wọ́n tó lọ bó o ni wọ́n ṣe ṣe tó pàtàkì ni mọ́bẹ̀ anybody ṣẹgbẹ́ sufism ara àwọn ẹgbẹ́ yìí ni ká sọ pé mọ́díàbù tiwa ní ara rẹ̀ ni ìjọ jama tiwa ní ara rẹ̀ ni kẹ́nìkan ká má bá wọn ṣe nà bídà ni àdádálẹ̀ ni tó ń sọ mùsùlùmí sínú gbèkùn nà. assalamu alaikum warahmatullahi ọlọ́run kó bá lọ́ra ẹ̀mí látàrí dáadáa. àtẹ̀yìn náà. nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ láti nínú àwọn nǹkan tá a ti treat last day so ní orí ibi tẹ́ ti sọ fún wa pé ẹ̀mí fún ẹ̀mí tí ọlọ́run sọ pé ẹ̀mí kan fún ẹ̀mí kan. bẹ́ẹ̀ ẹ wá mú hadith fún Umar kan wá pé wọ́n sọ pé gbàtọ́ pa èèyàn kan wọ́n á ní kọ́ lọ kó pé àwọn ọjọ́ kan pa èèyàn kan wọ́n á ní kọ́ lọ kó. àwọn èèyàn péjọ pọ̀ wọ́n pa èèyàn kan náà wọ́n á ní kọ́ lọ wọ́n á sọ fún wọn pé tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn tó bá yẹ pé gbogbo àwọn ará Yemen ni wọ́n kójọ pọ̀ tí wọ́n pa ẹnìkan kan gbogbo wọn náà la pa táwọn èèyàn bá péjọ pọ̀ pẹ́ ẹnìkan wọ́n ṣe tó súnmọ́ báyẹn nílùú ìrí apalara àfẹ́ẹ̀sìn ni ó dìde ó ń ṣe wáàsí mo rò pé sáìdì èbúté mẹ́ta yẹn àwọn tí wọ́n ń pera wọn ní ògbó wọn àwọn aláwo wọ́n ń wò wípé wáàsí rẹ̀ ó ń ta ọkọ̀ àwọn wọ́n bá péjọ àtòkọ́ àtàyè rẹ̀ wọ́n lọ produce rẹ̀ ń jọ gbèndàlì kíámù alhamdulillah àwọn tí wọ́n ó ṣe tí wọ́n dájọ́ nàìjíríà yìí wà ní abẹ́ òfin òfin fún àwọn aláwọ̀ funfun gbà yẹn wọ́n wo òfin wò èwo ló bá mu bó ni wọ́n ṣe ṣòfin wọn wọ́n ní gbogbo wọn gbogbo bí wọ́n ti ń ṣe ń pètò pèrò bí wọ́n ṣe pa apalára nígbà tó bá dé ibi tí o ti ń ṣe wá sí gbogbo wọn ni wọ́n sà gbogbo wọn ni wọ́n pa. Hmm nà téèyàn mẹ́wàá gbógun èèyàn ni bó ṣogójì èèyàn ni wọ́n pètè pèrò wípé a ẹ lọ pa lágbájá tí wọ́n dẹ̀ pa tí èsè lórí òdodo kí ló dodo ọjà rí kó nẹ́sìn ó ṣe rí dá tàbọ̀ pààyàn tó bá pààyàn a fún ẹnìkan lẹ́tọ̀ọ́ kó wá gba òfin wọn dání kó ní kóun wọ́n lọ ṣe fún wọn rárá constituted authority ni ó take responsibility tí wọn ò bá wá ṣe é bó ṣe yẹ kí wọ́n ṣe wọ́n jẹ̀jọ́ níwájú ọba adẹ́dàjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ni Allah subhanahu wa ta'ala sọ pé wala tasrifu wala tasrifu fil qatl ẹ má kọjá àlà pẹ̀lú gbẹ̀san lórí ẹni tí wọ́n pa wọ́n lè máa wọ pé à ábí èèyàn nínú wa ni wọ́n pa báyìí gbogbo ọ̀ràn wọn làwa náà pa la islam ọgbà báwọn now so lórí yẹn wọ́n wo issue because incident kan ṣẹlẹ̀ nígbà tí mo ṣe wá secondary school hmm. tí mo ń travel àwọn amọ̀ba attack wa so ìgbà tó wá ní kí gbogbo abọ́lẹ̀ wọn sọ pé kọ́ pa ìkọ́nu wọn dáhùn pé kọ́ everybody so ìkọ́nu pé kọ́ pa gbogbo wa so ìkọ́nu wa ń sọ fún mi pé kọ́ fi wá sílẹ̀ pé kọ́ jẹ́ káwọn lọ so mo wo case pé bóyá tí amọ̀ba attack hmm. tó bá pààyàn bóyá wa kò gbọ́n ṣé ògbọ́n ló máa pa àbí èèyàn kan tó pa ẹni yẹn. àwọn amúrọ̀bà péjọ papọ̀. yes bóyá kan ní wọ́n pa ẹnìkan ó ṣùtìyàn kan. wọ́n jọ pẹ̀tù ìpèrò ní wípé a pàlágbájá. bóyá kan ń raid bóyá bí tó ti operate ìkànnì wọn á pààyàn. wọ́n àsátìn adájọ́ àsátìn ẹni tó bá ti di pé wọ́n jọ ń pètè pèrò gbébọn lè dáná làṣẹ kà ọ̀rọ̀ wọn ti apààyàn làwọn eléyìí ẹlẹ́nkejì lórí iṣu àwọn ọmọ kéékèèké ohun tí ọmọ bá ti pé ọmọ ọdún mẹ́wàá bẹ́ẹ̀ni wọ́n máa ti máa nà. ká má nà lórí irun. lórí irun. bẹ́ẹ̀ni ká má nà lórí ọ̀rọ̀ ọ̀run wípé torí pé kò kírun àwa nà. ok. tí a bá fẹ́ bá wí a tàbí a lè but kì í ṣe punishment irú ètò àfọ̀mọ́ tí ò kírun tá a bá sọ fún pé kò kírun so ti yé báyìí nísìn ẹ̀hẹ́n a ṣe ṣáìsì ìsìláàmù ò fààyè gba ká má kọ́ mẹ́lẹ́kọ̀ọ́ wàlá tẹ́rfẹ́ àsọ́kà ní ahalik wà kífún fìlà mọ́nsá ìlò ẹgbà rẹ lórí àwọn ará ilé rẹ dẹ́rù ọlọ́run bàbá wọn àìṣe báyìí àìmutí àìṣeré lórí irun gbogbo orun kan báwọn a máa fi rí ọmọ pé à ń yọ ẹgbà sí ọmọ lórí ó dìbò bá pọ́ ọdún mẹ́wàá ọpọlọ rẹ̀ ó ti ṣíwá dáadáa. tí o ti pe ọmọ ọdún mẹ́wàá yẹn. tí o bá pé ọdún mẹ́wàá. wọ́n lè nà lórí nǹkan mi. ra wọ́n lè kìlọ̀ fún lórí nǹkan mi kì í dẹ́rù bà but ká lo ẹgbà kò wà recommended. tọrọ ta kó náà sùn. zakunlọ ọkàn yìí. Assalamu alaikum warahmatullahi wa alaikum assalam tọ́lá. ọlọ́run jẹ́ àárín pẹ̀lú ìdárasí. àmì àtẹ̀yìn náà. question bíi mẹ́ta ni mo bèèrè alákọ̀ọ́kọ́ ọmọ ẹni tí aṣọ náà wà ń bì bàbá ní àwọn ràn lọ láti lọ fún ẹ̀kọ́ banking and finance. mi gbọ́n tẹ̀ sọ. <laughs> bàbá rẹ̀ rán lọ sílé ìwé pé kó lọ read banking and finance. Na, bàbá náà iṣẹ́ owó èlé làwọn náà ń ṣe. now wọ́n á fẹ́ kí gbogbo ẹ̀ papọ̀ lọ́la. bẹ́ẹ̀ni kó lè bá kó bàbá wa ṣe kòńgẹ́ wa ní mọ́sálásí nígbà tá a sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wọ́n wá da ìbéèrè tó pọ̀ lára tí wọ́n á béèrè tí wọ́n fẹ́ kọ́mọ wọn wá gbóǹbì lónìí ni pé ebi àwọn báǹkì yìí wọ́n dá institute báǹkì ilẹ̀ láti jèrè ní fún gbogbo ẹlòmíràn tó dá iṣẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ náà ni a ní báǹkì ṣẹ̀ríà pé wọ́n jẹ́ báǹkì tí kò ń gba rìbá bó ni wọ́n ṣe ń nọ́tsọ̀ àwọn òṣìṣẹ́ wọn sanwó fún wọn tí èyí ṣe wípé bóyá wọ́n ń rí géènì nínú owó tí wọ́n san báwọn eléyìí náà ṣe ń rí géènì wọ́n ní kẹ́ báwọn ṣe àlàyé wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ owó tá a gbà lọ́wọ́ rẹ̀ o á fi bọ́ ọ ṣiṣẹ́ ọlọ́gbà tọ́ba tèrè bá wá lórí rẹ̀ á jọ pín lọ́nà báyìí ọlọ́gbà tí ìkejì náà bá ṣẹlẹ̀ torí bákan méjìlá lọ sógun ìmọ̀ká délayọ̀ afẹ́ bísínẹ́sì ni ìmọ̀ká jèrè tàbí ká rẹmi tá a bá rẹmi náà á pín bákan náà ọlọ́gbà so ti yé báyìí ní sàn náà báwọn ń ṣe méèkì tiwọn nù àwọn míì tí wọn wá fowó sí rárá tiwa ni wípé àkànfowó sí lọ́dọ̀ ni láti fi fowó pamọ́ àníkẹ́ ẹ bá a fi ṣòwò owó wa sángílítì la fẹ́ gbà so ti yé báyìí ní sàn bẹ́ẹ̀ ni torí wípé àfowó yín ṣòwò á dẹ̀ fún àwọn èèyàn ní nǹkan àwọn èèyàn wọ́n ń ṣiṣẹ́ fún wa àìsàn commission kan lórí owó tẹ̀ ń fi pamọ́ stamba yín gbà dání but tí yóò jẹ́ bí fixed amount owó kéékèèké kan kan wípé owó akọ̀wé orí ló fi jẹ́ pé àkáǹtì oríṣiríṣi ló wà ní abẹ́ báǹkì ti Islam ó lè jẹ́ pé owó ẹlòmíì tí wọ́n gbà tó ní súkẹ́súkẹ́ nú wọ́n fẹ́ fi ṣòwò epo omi wọ́n fẹ́ fi ṣòwò oko omi wọ́n fẹ́ fi ṣòwò kátàkárà omi wọ́n fẹ́ fi ṣòwò ká gbé nǹkan wọ̀lú tàbí ká jáde tó halal àjọsọ yẹn wà ń bẹ̀ so ti yé hmm. báyìí hmm. but èyí tí ò tẹ̀lé ti ṣẹ̀rẹ́ à hmm. kọ́sà ti wá ni kọ́sà ti pọ̀ sí ni so àwọn náà sì wẹ̀ ẹni tí wọ́n bá wá yá wọ́n gbélé fún un so ti yé báyìí nísìnyí ọ̀gọ̀ọ̀rọ̀ ètí ti báǹkì ṣẹ̀rẹ́à tí wọ́n ń lò tí wọ́n bá ṣe mùṣáraka wọ́n ó ṣe mùrábáhà tàbí wọ́n ó ṣe mùdárọ́bà èyí ò ní wípé ó gbó sọ́dọ̀ báǹkì nísìn onímùdárọ́bà lẹ́yìn ṣe báǹkì wá ò pé ok afẹ́ tó níṣẹ́ kan tó fẹ́ fi ṣe wọ́n ti wo iṣẹ́ yẹn èrè wà ń bẹ́ẹ̀ gbogbo ọ̀nà rẹ̀ ló yanjú ok á fún ọ lówó yìí o bóyá ten million èrè tí ó ṣẹlẹ̀ lórí rẹ̀ bóyá three million á jọ pín èrè yìí àwa tá a gbowó lẹ̀ á mú sixty percent ìwọ mú forty tàbá pín ní fifty fifty èyí tí wọ́n bá jọ ṣàgírì lé lórí lórí rẹ̀ tọ́ba jẹ́ pé tọ̀ kádàrá dé torí òwò ṣíṣe ẹ̀sìn ni tó àyánilówó ẹ̀sìn lòun náà òfìjẹ́ pé òṣìṣẹ́ lára àṣà náà sọ pé tọ́ba ti ń tẹ slow fẹ́ntọ́ ìyá lówó pé kò tí ì rí san ọ̀ ń tẹ slow fún bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó sì máa tẹ slow fún wọn ọmọ ọkọ̀ ládàá fún wọn bó ṣe rí nu òfìjẹ́ pé káyáyàn lówó ń gbà míì ó ní ládájú pé ká bùn lọ torí ọ̀rọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ lọ́rùn láti sọ pé yá mi lówó ju pé bùn mi lọ àti pé ẹni tí ó sọ pé kó yáhùn lówó ní tí ó béèrè yóò pọ̀ ju ẹni tí ó sọ pé bùn lọ ẹni tó ní ah, mo ìrìn owó bùn mi lówó bóyá ọ̀pọ̀ ó fún ten thousand àbí bọ́ bá kíra díẹ̀ ó lè fún one one million ṣùgbọ́n ẹni tó yẹ pé ah, ó ní nǹkan gìí tó fẹ́ fowó sí ó ní ah mo fẹ́ kọ́ ya mi five million ẹ́ eh, kí ló fẹ́ fi ṣe mo fẹ́ fi ṣòwò kan ni kankan kan báwọn ok gbà ntí ó mú kó lọ́dọ̀ tiẹ̀ kìí ṣe kékeré ntí ó lékún lọ́dọ̀ tiẹ̀ kìí ṣe kékeré ọwọ́ ń san kò tí ì rí san pé ní bàbá ń ṣe ń fún un ní táìmù yẹn ni ládàá ọmọ pọ̀ sí fún ẹni tí ó yáyàn lówó bámbámbámbám ó lè lè jẹ́ mùsáraka kìí ṣe pé wọ́n gbówó lẹ̀ fún nìkan àwọn tí wọ́n gbówó àwọn náà participate ń bẹ̀ tí ó fi wá jẹ́ pé participation wọn àti tolúkálukú àmọ́ kí ni ìpín rẹ̀ ń bẹ̀ náà lè jẹ́ fifty fifty ó dẹ̀ lè jẹ́ pé rárá abẹniṣẹ́ ni àgbà ọ̀ṣiṣẹ́ so ṣeré àìla eléyìí sọ́tọ̀ tí ó fi jẹ́ pé kí ni La wọ́lá dọ́rọ́ àní fara ní ìnira ò ní bá wa àwa náà dẹ̀ ní fara ní ọmọlàkejì aburú tó pọ̀ jù nínú tìrìbá ò ní wípé yìí máa jẹ́ kí ẹni tó fẹ́ ṣòwò gan ó ti bọ́ sínú ìkùtà àti gbèsè kó tiẹ̀ tó bẹ̀rẹ̀ ìwọ gba ti Islam wọ́n fọ́n ten million tẹ́fì ṣòwò eléyìí gba ten million ti ìdàkejì mo rò pé minimum nísìnyí ó ju ten percent Ghana lọ twenty percent ẹja fẹ́ ní twenty ok capital tiẹ̀ ten million plus twenty percent ni cost tí ó fi ṣiṣẹ́. ó hà ju tiẹ̀ lọ ìwọ ṣe é pẹ̀lú fọkànbalẹ̀ òun ò ní fọkànbalẹ̀ kankan torí ọmọ yìí pé oṣù tóṣù bá ti ń pé òun rí san òun ò rí san o yọmọ ṣe kí ni yọmọ lé sí ni yọmọ lé sí ni but ìwọ ní raha ìyàtọ̀ tí ìyàtọ̀ pọ́n bẹ́ gan tí ó fi a bá ní ka èrè kan èrè tí ń bẹ ọ bóyá lòun eh, òkúta ni ọ̀jẹ̀ fún òun tó lóun tiẹ̀ ti ń ọpẹ́rẹ́tì lórí wàhálà ni so gbogbo orú nǹkan báwọn ló fi jẹ́ ó rọrùn torí pé kí ni báńkì ìsìláàmì kò lè dá wà báńkì ìsìláàmì ó ọpẹ́rẹ́tì ní ní ọ̀ndà islamic economy tó jẹ́ yí pé ntí islamic economy wà fún ni yí pé ànífọ̀kànbalẹ̀ àwọn aráàlú lórí sísin ọba adẹ́dà wọn ò gbọ́dọ̀ fowó tí mùsùlùmí gbé fún wọn tàbí owó tí a kó sí wọn lọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ fi dálé ọtí lẹ̀ wọn ò gbọ́dọ̀ fi dá ilé ijó lẹ̀ wọn ò lè wọn ò gbọ́dọ̀ fi dá ilé aṣẹ́wó ilé tẹ́tẹ́ gbogbo àwọn nǹkan tí ó kó ìnira báàlù tí Islam sọ pé haramu lélẹ̀ wọn ò fi dálẹ̀ ṣùgbọ́n nǹkan bíi oko nǹkan bíi kátàkárà nǹkan bíi you à ń gbé nǹkan à wa nǹkan nínú ilẹ̀ bíi mining àti oríṣiríṣi báwọn tó yẹ pé yóò mú ìfọ̀kànbalẹ̀ bá lò a set up hospital a kọ́lé gbogbo orú nǹkan máa a kọ́lé tà tí ó jẹ́ pé pẹ̀lú rọrùn fún àwọn tó wà fún un láti fi ìfọ̀kànbalẹ̀ fún aráàlú. ké díẹ̀ nínú nu. díẹ̀ ni. a tún ẹlẹ́ẹ̀kejì ni ipa ọ̀rọ̀ tí mo ti bí yín léèrè lórí fóònù afọ́ àka ọ̀rọ̀ tó pọ̀ nínú àwọn kìtáàbù kan tí mi mọ̀ nípa anabi sallallahu alaihi wasallam wọ́n ní arábìnrin yahudi tó fún anabi lẹ́ran tó fi poison sí. wọ́n láǹdà bí sallallahu alaihi wasallam ó mọ̀ wípé ọlọ́run bá ròyìn àwọn yahudi pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń jẹ pé muhammadu anabi sallallahu alaihi wasallam nǹkan tó bá fẹ́ káfí sẹ̀sìn yìí ọ̀ sọ jáde pé ààrí bí katana ti bi ti bi sàábẹ́ àmì yẹ̀wòdì kan léèrè pé níbo ló ti rówó yìí tó mú wá àbí tá a jọ fẹ́ fi ṣe nǹkan yìí. torí òfin rẹ̀ ò tẹ̀lé tiwa tó ń túmọ̀ sí pé kí ni a lè ṣe mọ̀ámálà pẹ̀lú ní tí yẹ ṣe mùsùlùmí but ní tí ó gáìdì mọ̀ámálà yẹn yóò jẹ́ òfin tẹ̀sìn a lè yáwó lọ́wọ́ ní tí yẹ ṣe mùsùlùmí but bá fi di pé ó ní owó yìí tó o bá fẹ́ san padà ó fi kún o ó ti délé rárá so ti yé báyìí nísìn mm. a lè àwọn muamala ti pọ̀ tá a lè bá wọn ṣe mm. lópin ìgbà tí nẹ́sù ẹ̀sìn tàbí nùsù tí ó bá ti takò. wọ́n á ní nígbà tí ẹni tí ó jẹ́ bá bí kèfèrí tó bá ń ṣiṣẹ́ ní àwọn àyè gẹ́gẹ́ bí irú bá bí àbí kìkan tó ń sì wò ó wípé owó ká gba rọ́ṣùn ẹ̀yẹ kò sí nǹkan kan fún un. ìyẹn kèfèrí. ẹ bẹ́ẹ̀ ni. ntẹ̀yìn hmm. ọ̀jẹ̀ à ń gba owó lọ́wọ́ èèyàn à ń béèyàn ṣe muamala ó bùnyàn o ntó bùnyàn ọ yàtọ̀ sí ntá yá nínú nǹkan tí nínú ọ̀nà tí yẹn lè gbà ní nǹkan òní wà. No ntẹ́yàn ní ìmọ̀ òṣìṣẹ́ rẹ̀ ó jogun rẹ̀ tàbí wọ́n bùn ọ̀kan nínú mẹ́ta wọn hmm. òṣìṣẹ́ rẹ̀ ó jogun rẹ̀ tàbí wọ́n bùn ọ́ hmm. náà o bá jẹ́ pé nǹkan tá à ń ọ ṣiṣẹ́ rẹ̀ yìí ọ ṣe ní ọ̀nà tó halal mọ́sálà wọ́n gbéṣẹ́ ọ ọ jàǹbá tí ó fi tẹ̀fífù ọwọ́ tẹ̀lé Allah subhanahu wa ta'ala ni wailul lil mutaffifin kí ibi gbogbo ọba adẹ́dà kọ́ máa bá àwọn mutaffifin àwọn wo ni wọ́n ní alladhina izaktalu ala nas yastawfu àwọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ béèrè òṣùwọ̀n lọ́dọ̀ àwọn ọmọlàkejì wọ́n gbà pé wọn ò ní gbà láàbọ̀ wa idha kaluhum yọ̀ọ̀sìrù ṣùgbọ́n táwọn bá fẹ́ wọ̀n fún ọmọlàkejì wọ́n jàǹbá rẹ̀ wọ́n bùkù bí kálu pẹ́rẹ́gì kágbá pẹ́rẹ́gì wọlé tàbí ká tẹ̀ nǹkan rì oríṣiríṣi báwọn sódì yé báyìí nìsín náà ntí ẹ̀ńtọ́ wá fún yẹn ní nǹkan ṣẹṣẹ rẹ̀ mọ́ tíṣẹ rẹ̀ bá mọ́ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ká gbà ọ wà òkè kìí ṣe yíyá leléyìí o ó fún yàn ní ó bùn yàn ní. ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ọ̀mọ́ haramu ni pọ́nbélé tí ń fi jẹ ó lè jẹ́ ọlọ́tí ó lè jẹ́ aṣẹ́wó ó lè jẹ́ oríṣiríṣi ọ̀nà ó lè jẹ́ pé gbájú ẹ̀ níṣe ká gba nǹkan lọ́wọ́ rẹ̀ haramu ni torí tó ń gbà lọ́wọ́ rẹ̀ òun encourage òun náà ni kọ̀ wá ṣe iqamatul hujja lé lórí ah, mi gba kínní torí iṣẹ́ tẹ̀ ń ṣe esi mi ò fara mọ irú iṣẹ́ yìí kí n gba nǹkan lọwọ rẹ̀ lọ́wọ́ ok but iṣẹ́ tó ń ṣe ó ọ̀nà halal ni ṣùgbọ́n ó ń má múlò málà gbogbo ọ̀nà ni ní tiẹ̀ bó ṣe ń kó àràmù mọ bẹ́ẹ̀ náà ni halali náà ń ó wà ń bẹ̀ but ètò aglep ètò borí jù nínú ọ̀nà tí ń gbà rí ọrọ̀ òun ni halal. so ti yé báyìí nísìnyí a kùràró níbi gbígba nǹkan lọ́wọ́ rẹ̀ torí gbogbo ń tà ń jẹ gbogbo ń tà ń ná ó ní ipa látara ẹ̀sìn wa àpọ́nlé ẹ̀yẹ iyì tí mùsùlùmí ní láyé yìí jù kí ni nǹkan dé ọwá ní Allah Allah ni mo ti gbọ́ mọ́sọ́mọ́ mo ti gbọ́ àpọ́nlé nu ṣùgbọ́n tó bá ti di pé mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ orí nǹkan ó ti já kulẹ̀ nù òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa sọ pé Allah subhanahu wa ta'ala ń tọ́pa àwa ànábì rẹ̀ àwa àránṣẹ́ láṣẹ náà lọ pa bó ṣe pa wá láṣẹ ló ṣe pa gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo náà láṣẹ ó ní. يا أيها الرسل kùlú من الطيبات وعملوا الصالحة أي mi إن تبام ẹ̀yin لين وعملوا الصالحة mọ́ òun ni kẹ́ẹ̀jẹ́ o lẹ́yìn wà á mi lu sọ̀lìhà ẹ̀ wá ṣiṣẹ́ rẹ̀ tó ń túmọ̀ sí pé nǹkan mímọ́ ní jíjẹ májẹ̀mú ni kọ́lọ́hún tó gbaṣẹ́ rẹ̀ lọ́wọ́ èèyàn kìí ṣe kọ́ pọ̀ but kọ́ mọ́. ó ní bẹ́ẹ̀ náà ló dẹ̀ sọ fún àwọn èèyàn náà ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn o ẹ jẹ nínú ń tá a pèsè fún yín lórílẹ̀ ń tó mọ́. òjíṣẹ́ náà sàn sílẹ̀ wá ní ká ṣọ́ra ká má dàbí ẹrú ọlọ́run ọba kan tó rìnrìn àjò tó gùn ọ̀gọ̀rọ̀ àfáà ní ìrìn àjò tó gùn tí wọ́n ń sọ yìí ìrìn àjò hajj ni tó wá déwájú ọba ilé ọba adẹ́dà tó wá náwó sókè tí wọ́n ń ṣe yaarab yaarab yaarab ibi tí ń ti ń ṣàdúà òjíṣẹ́ náà sàrà sílám ní à ń ti ń jẹ haramu ni wà mashrabu haram ń mú gan haram ni wà malbasuhu haram ń wọ̀ sára gan haramu ni wà gúzíà ti haram haramu ló tọ́ ẹran rẹ̀ dàgbà fún àna yusufaja abalahu bó o lọ́lọ́run sì fẹ́ gbàdúrà rẹ̀. a máa fi sọ pé aṣọ ẹni ọlọ́run ọbẹ̀ ìwọ́lẹ̀ torí kó tó tójọ gan kó tó mọ níwọ̀nba tí ó fi rí ọmọ wàhálà tó ń wọ́n ṣe níwọ̀nba kì í ṣe kó pọ̀ ní tọ́ pàtàkì but kó mọ́ so n tá a jẹ a gbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ kún ọmọlàkejì lọ́wọ́ lórí iṣẹ́ ibi tí ń ṣe torí Allah subhanahu wa ta'ala ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan lórí dáadáa àti páyọ̀ ọlọ́run ọba ni ká fọwọ́sowọ́pọ̀ lórí ká má fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ṣẹ̀ èèyàn ń tọ́tí ẹ̀yin ẹlẹ́lọ́ọ̀bá ṣàdúà ẹni torí ń ràn àwọn èèyàn lọ Mákà subhanallah wọ́n rán wọn lọ sí àjì àbẹ̀ ṣe so make sense ọ̀nà ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ haramu ni katan wá sí wọn gbọ́dọ̀ sọ fún à ń jọ ń lọ ní ṣáìdì àpọ́ngbọ̀n ọlọ́kan náà ọmọ ẹ̀yà àwárí tí wọ́n ń ta oríṣiríṣi ọtí àti sìgá owó tí ń rí ń di sìgá gan ó ju tọ́tí lọ millions ni wọ́n ń pa lórí sìgá lọ́sẹ̀ millions tọ́lá àwọn sìgá classic sìgá kan ń bẹ tó yẹ pé ẹyọ kan ṣoṣo báyìí ó ju one thousand lọ Our park kí lẹ̀ ń tà ń bí ó ní ọtí kí ló kọ rẹ ó ní àmọ́tù à ó lè fẹ́ wá hajj mo ní ó kọ rẹ ìṣẹ̀rẹ̀ àmọ́tù làánẹ́tù ni o kí ló ọtí títà èèwọ̀ ni gbígbé awáka gbogbo ẹ̀ fún ó lóun ọ̀gbọ́n rí ó nítorí gbogbo àwọn àwọn àfáà tí wọ́n máa ń tóun máa ń kó jọ wọ́n máa ń tún máa ń báwọn ṣàdúrà ni pé kóun ó kọ́lọ̀ jẹ́ kóun ó tà sí kóun ó tà sí kódà òun ló ń gbọ́ bùkátà òun ló ń rán wọn lọ sí àjì oríṣiríṣi báwọn ó náà wọn náà mùsùlùmí yìí ṣe pé kọ́sà ti jáde ń bì kan rárá ibi tí ó ti jáde ń kó yẹn jù ó pàtàkì èèyàn gbọ́dọ̀ ṣọ́ àìṣọ́ rẹ̀ ọyọ́ pẹ̀sìn lára. jazakallahu khair nígbà tí irú ọ̀rọ̀ ìtì ẹ̀sọ̀ fún wa sọ fún wa ní nígbà tí ọlọ́run bá sọ wọn lọ́wọ́ tàn án lásán ó kọ́ ròyìn bí wọ́n ṣe ń jẹ rìbá bí ṣe jẹ owó wọn níjẹkújẹ lẹ́yìn ìgbà ló wá sọ wípé oúnjẹ wọn lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ mm, mm, mm-hmm. ó ní ìwà lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ pé ń tọ́ bá sọ ọmọ ìyá wa nísìn a lè béèrè wípé tá a bá rí i pé a bá mọ̀ pé ayé ni pé oúnjẹ tí ń jẹ haram wọn àwọn eléyìí wọn ò ní kankan. oúnjẹ wọn tó lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ oúnjẹ tó jẹ́ halal ọtí kí ni lára oúnjẹ wọn ni àbí ẹlẹ́dẹ̀ ara oúnjẹ wọn ni ṣó halal fún wa là oúnjẹ wọn tó jẹ́ bíi tiwa tó náà tọ́ ara ni o wọ́n fún wa ni o halal ni ìyẹn ní ìdí àlàyé kọ́ máa mú èyàn kan máa wọpọ̀ mélèé wọ́n fẹ́ fọ́ lójú pọ̀ kọjọ́ra wọn. ní parí ẹ wọ ọmọ ìyá tó ń ṣe iṣẹ́ custom hmm. ó lóun ò gba búráìbù tó kò bá wọn sí ìṣe ẹrù ẹlẹ́rù sálárì rẹ̀ ní gbà ó wà ní sẹ́rù eléyìí bá fún wa lówó. Hmm. ṣé ibi àtúnkọ́ ni pé kò bá wọn gbogbo àwọn os àmì operation system yẹn kò sí bọ́. iṣẹ́ custom tó dálé lórí ni wípé Islam kò fara mọ́ wípé ká gbé duty lé ọjà ó fi jẹ́ pé gbogbo àwọn dọ́là àbí ètòlè islamia ọjà abẹ máa ń chípà ju any other place lọ torí pé kò sí duty lórí ọjà free trade tí Islam recommend làwọn afa ọ̀gọ̀rọ̀ afa fi pass fatwa pé iṣẹ́ custom iṣẹ́ haram. àtòrí nígbà tí wọ́n mọ wọ́n ní Umar rọ̀dí aláàrẹ pé nígbà nígbà àfàdífà pé wọ́n mọ bí àwọn èso kan wọlé tí wọ́n ń sanwó lé lórí nígbà náà ah! wọ́n lọ kọ́ tàdé nìkan mi. kọ́mọ náà sùn yẹn wá àtàlẹ́yìn táwọn afa sùn lórí. jọ́sọ̀kọ̀ lọ́ọ̀ hàn mọ́ kàṣí ń ṣe. <laughs> Eh, eh, eh kí alaikum salaam tó. ẹ jọ lórí ọ̀rọ̀ custom tẹ mẹ́nu bá sìn àti question ti béèrè pẹ̀lú hadith tẹ mú wá nípa tí ó bá jẹ́ pé ní ẹni tó wà lọ́ndà òbí ẹ̀ tí ò tí ní ìkápá láti dá dúró. ẹ̀tọ́ rẹ̀ ni. tó dẹ̀ jẹ́ haram kò eléyìí ò mix mọ́ halal àti. ẹ̀tọ́ rẹ̀ ni salamu alaikum. wa alaikum salam. kọ́lọ̀ bá kẹ́yìn. ẹjọ́ ìbéèrè mi yàtọ̀ sí ẹ̀ di gbogbo. kọ́lọ̀ àwọn fani dáhùn rẹ̀. ẹjọ́ ó wù wá kẹ́ ẹ ṣe àlàyé díẹ̀ fún wa nípa yín. nípa mi. nọ́mbà. a wọ àsìkò fún yín. nọ́mbà five. <laughs> ẹ wàá jẹ́ mọ eré àtẹ̀fẹ́ kí n mọ̀ ń bẹ̀ ẹ dákun síwájú kí nọ́mbà five yóò tó bẹ̀rẹ̀. Naam, ìbéèrè wá láti ọ̀dọ̀ àwọn sisters. So ẹni yìí mo rò pé wọ́n ń ṣèmọ̀ lórí wípé. Àwọn gan wọ́n ní ìbéèrè tẹ́lẹ̀. So ìbéèrè wọn lọ wípé ṣé a aboyún ní ọjọ́ ògbéǹde àlùkìyámọ̀ ni. A rí. Aboyún aboyún pé lọ́jọ́ ògbéǹde àlùkìyámọ̀ ṣé a tún rí èèyàn tó tún gbóyún wá náà ni. bẹ́ẹ̀ ẹni tó gbóyún ló gbóyún wa náà nínú wọn á rí tí gbóyún wa náà. so ìbéèrè kejì. bó ṣe jẹ́ pé ara ni tó ń tó ń pariwo làbáyíkà ní gbangba ọjọ́ gbẹ̀ndàlkíá ẹni tó wà nínú ihram tó wá tán tó kú gbogbo ìwọ̀ tá a fún ẹni tó wà ní ihram náà láàfún tòrójì sẹ́lẹ̀sọ́lá àrùn sọ yí pé àní bò lójú gbogbo ń tá fún bí ìgbà tó wà nínú ihram náà ni torí yóò dìde níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiam ní pẹ̀lú tẹlbíà so now. jazakumullahu khairan nàmi ìbéèrè kejì ẹni yìí sọ wípé síwájú kóhun ó tó ṣèyàwó àbí kóhun ó tó lọ́kọ àpò ah, òun jẹ́ ẹ̀kan tó ti ṣẹ́yún láìmọye ìgbà. Hmm so ọlọ́run wa kádà pé lẹ́yìn ìgbà tó òun márì tán yìí òun ò tí ì rọmọ bí bóò ló ń ṣe lè rí àná ọlọ́run ọba. kó o ṣe tauba kó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ istikfar tó bá ṣe tauba ní tòdodo tó ń dẹ̀ ń ṣe istikfar yubadilu Allahu sayyiati hasanat gbogbo aburú tó ṣe sẹ́yìn yẹn Allah subhanahu wa ta'ala yóò yí padà fún sí dáadáa fún un yóò bímọ ju èyí tó tiẹ̀ ti kọjá lọ Arama ya tírù nǹkan bá si. O ó ti ṣẹ́yún nígbà ìmọ̀ O wa wá o ó kò tètè bímọ o ṣe sábàbí tí ọkọ fi kọ̀ ọkọ àkọ́kọ́ ẹkọ èkejì ọkọ eketa E but ntí ngbọ̀ wo béèrè báyìí wọ́n advice mi ṣe tauba jẹ new tauba wọ́n dẹ̀ ṣe tauba ó kún fọ́pọ̀lọpọ̀ istikfar wọ́n dẹ̀ bá àwọn tí wọ́n ń lọ sí hajj tẹ́ ẹ bá dán ẹ̀bùn bẹ́ẹ̀ lọ́n inú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ìgbà tí ó lóyún ó bí ìbẹ̀rin balance brought forward so Allah subhanahu wa ta'ala qadiru ala kulli shay kí ẹ̀ má jà kánmu náà ọmọ ń sáré gba títúbà ẹ̀dá ju bẹ́ẹ̀dá ṣe lérò lọ ló fi sọ pé la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a má jà kàn mọ̀ náà ìkẹ́ ọba dẹ́dà gbogbo bí ẹsẹ̀ rẹ bá ṣe léwu kó pọ̀ tó nǹkan kan ṣoṣo ló nídìí láti bíwó kí ni tawba kí ni ẹni tawba anadama ìkábà ama pé ah èmi náà mo sori burúkú rẹ tọ sèmi lórí rẹ o sèmi padà dó lórí rẹ o kékeré nínú rẹ lànà rahmatahu wasi'at kulla shay ìkẹ́ rẹ̀ ó borí gbogbo nǹkan tọ́jẹ́ wípé kèfèrí tó fi gbogbo ayé rẹ̀ ṣẹbọ tọba túbá èyí tó kéré nínú ọmọ náà gún ìkẹ́ ọba adẹ́dà yóò sọ di wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀ nísìn bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ ni tó ń páyà ọlọ́run ọba tó ń sin lọ́run ọba kó má ṣe ektirar kó má jẹ́ kí n tóun ṣe ọjọ́ òun lójú ìjọ lójú orí burúkú ni ní máa fà fún ẹ̀dá. E Ah, kọ́mọ ayáwó kún fún ọ̀pọ̀ kó ṣe tawba kó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ istighfar lẹ́yìn gbogbo orun kọ́mọ abẹ́ náà ọba kó kábàámọ̀ rà inshallah al-karim yóò bímọ inshallah. naam ìbéèrè tí ó tún wá ó ní ṣe pẹ̀lú kádàrá wọ́n ní destiny and free will àwọn fẹ́ gbàgbọ́ iye rẹ̀ so wọ́n ní hadithi kan wà nínú sahih muslim tí wọ́n ní anabi adam àti anabi musa tí wọ́n jọ sọ àwọn ọ̀rọ̀ kan so wọ́n ní anabi musa ó sọ fún anabi adam wípé ṣé ìwọ kọ́ ni ẹni tó ṣe. okùnfà gbogbo bá ń ta kó sí báyìí. so wọ́n ní ọlọ́run wá dáhùn wípé ṣé n tí ọlọ́run bá ti kádàrá bóyá kí n kà bí wọ́n ṣe kọ́ ẹ̀. torí ò there was an argument between Adam and Moses. Moses said are you that Adam who whose lapses caused you to get out from from paradise. Now. Adam said to him, Are you that Moses whom Allah selected for his messengership, mm-hmm. and you blame one for an affair which had been ordained for, for me before I was created? Now, this is how Adam came uh, better of Moses so ah. bí wọ́n ṣe quote tẹ̀sí ibà yìí ní ìsúnmí wa mm. so wọ́n ní àwọn fẹ́ understand ọ̀rọ̀ destiny àti free will. àkọọ́lẹ̀ ọba adẹ́dà ò ní wípé ebi sọ́wọ́n lọ́la ebi àdámọ́ ọba adẹ́dà jíjẹun ó lè jẹ́ ayó adèlémọ́ yò but a ní sọpá àní jẹun ẹni tí ó bá jẹun ọmọ condition tí ó rárá but a máa bẹ lọ́wọ́n ba ni pé kí n tà ń jẹ kó ṣe kí ni kó yọ. ọ̀kan náà àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ń béèrè lọ́wọ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní ṣé kádàrá ti dúró ni àbí iṣẹ́ ọwọ́ wa ní òjíṣẹ́ náà sallallahu alaihi ní kádàrá ti dúró. Omar rẹ̀dẹ́ ara ánìwò ó ní kí làwọn ń ṣiṣẹ́ fún gbà tó ti kádàrá ti dó kí làwọn ń ṣiṣẹ́ fún òjíṣẹ́ náà sàrà sọ́nà wa dá lóhùn wípé fa'amma man aata wattaqa wa saddaqa bil husna fasanu yassiruhu lil yusr wa amma man bakhila wastaghna wa kadhaba bil husna fasanu yassiruhu lil usra ntọ́lọ́wọ́n bá ti kọ́lẹ̀ fún wa ó ti wà ẹni tí ó ń bá gba tọ́lọ́wọ́n bá gbọ́ ọwọ́n ń ṣègbìyànjú lójú ọ̀nà tí ọba adẹ́dà láàlẹ̀ tí múyàn rí àánú rẹ̀ àti kẹ́ pé kọ́rálì jẹ́nà wọ̀ Allah subhanahu wa ta'ala ni a fi ìgúnlẹ̀ sébù tí a yọ̀ tí ń jẹ́ àlìjánà á fi rọ̀ lọ́rùn ṣùgbọ́n ẹni tọ́sà àkókò nàkí tí wọ́n wá ń sọ yí pé kí ni ṣé bó ti dúró ná ààyè ó ní lára bí ó ṣe rí ìkẹ́ tí ó fi jẹ́ pé ibi tí ó gúnlẹ̀ sí ó ní kí ni iná rẹ̀ kọ́lọ́wọ́n yà wáyà làwọn sọ abẹ́ òjíṣẹ́ náà máa fi ń ṣe àdúrà pé àkọọ́lẹ̀ àti ká yí padà ọwọ́ rẹ ni méjèèjì wà tọ́ ọ bá kọ́ níbẹ̀nú rẹ ni wípé olórí burúkú ni wá bá a yí padà ire torí pé kí ni tam yamuhullahu ma wa yuthbitu wa indahu mulkitab ntọ́ bá wù ọ́ nínú ntọ́ kọ́ọ́lẹ̀ lọ́ọ́ máa ń parẹ́ ntọ́ bá dẹ̀ ọ̀dọ̀ rẹ nìyá tíra wà so ìmọ̀ ìmọ̀ sílọ̀hún ọba kéèyàn mọ́gùn lé tí ń sìn pẹ̀lú ọmọ abẹ́ lọ́wọ́ ọba yìí pé kí òun ó tààre sórí dáadáa torí pé kí ni làhálà kò sí akitiyan kan fún ẹ̀dá láti kóra ró níbi wípé láti dún ní mọ́ òun ṣe dáadáa wala quwwata tàbí kọ́ wá ní agbára láti sá fún tí ọlọ́run ọba ọ̀fẹ́ illa billah àyàfi pẹ̀lú ọba adẹ́dà pẹ̀lú àṣẹ rẹ̀ ló fi jẹ́ pé a máa bẹ̀ẹ́ fi iṣẹ́ rẹ̀ tí a fi gúnlẹ̀ sí ilé ìkẹ́ ilé ìdùnnú fi rọ̀ wá lọ́rùn láti ṣe iṣẹ́ burúkú tí ó wá jẹ́ ká gúnlẹ̀ sídàkejì má fi rọ̀ wá lọ́rùn lé jìnnà sí wa lé àwa náà jìnnà sí èyí tí ó yẹn jújù níbi ọ̀rọ̀ kádàrá ni làwọn afáà máa fi sọ pé ṣebí ńgbà tí ànábi Adam sallallahu alaihi nabiyina wa alayhi tó dẹ̀ ṣe mistake rẹ̀ ó túbá ó dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfar so ntí ó yẹ kí mùsùlùmí máa ṣe ń gbogbo gbà ni kìí ṣe wípé kó wá dùn gùnlé wípé kádàrà kúkú ti dúró kó wá máa ṣe tó bá wù ah, that's fatalism. Aha. jazakumullahu khairan sa. naam wọ́n ní ǹjẹ́ obìnrin tí ó ṣe ń kọ́ kọ́ra ní kíkà tó wá ń ṣe nǹkan oṣù ṣó láǹfààní àti gbé kọ́ra bẹ́ẹ̀ni. ok ah, ẹlẹ́ẹ̀kejì. Uh, ok nígbà tó ti ẹ̀ ti lè gbé eléyìí ti dáhùn ìbéèrè kejì ìbéèrè kejì ni pé ṣó lè kà á láì gbé so nígbà tó ti ẹ̀ ti gbé. tí ó tí ó rinlẹ̀ jù lọ́dọ̀ ọjọ́ jùmọ̀hóró lẹ́mà ó ní wípé kọ́ka lórí ló dáa jù bọ̀tà àwọn ẹ̀rí wà táwọn afáàmù wá pé ó lè gbé kà. ẹlẹ́kẹta bẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀sìn lórí sisters night wọ́n ti bèrè bíbá yẹn rí but bẹ́ẹ̀ lómi ló tún bèrè àdó. kì í ṣe ìdájọ́ ẹ̀sìn lórí sisters night ní pé bídíà ni. na pé kí ni sisters night Abi, eh. bóyá tọ́ba kú bí ọ̀la ṣé mò ń gẹ̀tẹ̀ tí àwọn ọmọbìnrin ọ̀lọ́ọ̀lẹ́ ọkọ wọ́n wà kó sí short nika àti gbogbo àwọn ọ̀ṣọ́ ọjà ìlú yẹn àwọn náà wà máa demonstrate láàrin ara wọn yìí pé àwa náà wà ń bẹ ádámà sọ yìí wọlé lọ. kí wọ́n kóra wọn jọ kí wọ́n fi ìlú orin níwọ̀ntúnwọ̀nsì kí wọ́n fi sìn lọ ilé ọkọ rẹ̀ súnà fẹsẹ̀ mọ́ orin lẹ́nu súnà bí ká sun rárá sun rárá but gbogbo gbólóhùn tí ó máa jáde kó jẹ́ gbólóhùn páyà ọlọ́run ọba. o ti kú òní lé àyágbé ọ̀dọ̀ òbí rẹ̀ àyágbé ni ilé tiẹ̀ lọ ń lọ yìí fóbìnrin barakallahu fi kẹyà fẹkẹníyà n tó fi ṣe tí ó fi ṣe é ṣe fún ẹ òun náà ni ìpáyà ọba adẹ́dà àti tẹ̀lé súnà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam má kún ọkọ rẹ lọ́wọ́ lórí ìbàjẹ́ gbanímọ̀ràn jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún gbogbo àwọn nǹkan tí ọba adẹ́dà tó fi rójìṣẹ́ lásìlàsílà lórí ìpayà ọba adẹ́dà wọ́n mọ̀ fi rán létí kì í ṣe wípé káwa náà wá wípé báwọn jàyìlí ṣe ń ṣe àwa náà dá mọ̀ la subhanallah sisters night ibi tá burú rẹ̀ dé tí àwọn ọ̀dọ́ mùsùlùmí ọ̀ yàwọ́ ń bẹ̀ dé àwọn tí wọn ò dá kan mọ̀ àwọn amukun mẹ́kọ̀ọ́ àwọn obìnrin tí wọ́n ti játa a sọ àwọn boríborí náà dá kínní mọ̀ báyìí wọ́n tún invite àwọn náà wípé ẹ̀yin náà wá wò pé àwọn náà gbọ́ agbọ́jà ìlú àyè là gbogbo orú nǹkan báyìí a máa fi ti wá kẹ́kọ̀ọ́ kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni láti mú páyà ọlọ́run ọba wa kìí ṣe pé ìfihàn wọn pé àwa náà dájà ìléyà àmà so advice tá a fún àwọn tí wọ́n ń ṣe ni wípé kí wọ́n yí padà sí ti sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kí ọba adẹ́dà kó jẹ́ kó fòdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó jẹ́ ká lè tẹ̀lé kó dẹ̀ fi irọ́ hàn gẹ́gẹ́ bí irọ́ kó jẹ́ ká lè sákòó rẹ̀ náà or uh, five. Sir. Abdulatif. Salaamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam tala wabarakatuh. Aláǹjẹ́ kí a rí yín pẹ́ lórí dáadáa. Àmì àtẹ̀yìn náà. Ìbéèrè mi ni wípé mo kàn fẹ́ béèrè gẹ́gẹ́ bó ṣe kíyàn ṣe gẹ́gẹ́ bí Mùsùlùmí. Bóyá èèyàn jáde lọ bàrí táwọn tó wá ń wọlé bọ̀, èèyàn wá rí òbí èèyàn, màmá, pẹ̀lú èèyàn kan tí wọ́n ń ṣe fàǹfà fara wọn pé wọ́n fẹ́ máa bára wọn so gẹ́gẹ́ bí mùsùlùmí ti súra ìsìláàmù dẹ̀ wà lára èèyàn pé kí ni tó yẹ kéèyàn kọ́kọ́ ṣe ní múmẹ́ǹtì yẹn òbí ni kó fà ní àbájẹ ni yẹn. kó mú ya rẹ̀ kó ń bẹ̀. jazakumullahu khairan. kó mú ya rẹ̀ kó ń bẹ̀. ìyá tàbí bàbá kéèyàn mú kó ń hmm. aleykum salaam. <laughs> ok rárá kéèyàn tó sọ pé nǹkan halal yóò jẹ́ ti náà sùn wá lórí rẹ̀ mùsùlùmù a fẹ́ mú owó orí kalẹ̀ yìí pé àwọn èèyàn máa sanwó orí ìgbà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam rán muaz bin jabal ní lọ sí yemen n tí ó gbà nínú owó wọn ó fi hàn ó sọ fún wọn any other attendant kò pàmìtẹ̀ èyí ni wípé yàtọ̀ sí zakat tí wọ́n á gbà lọ́wọ́ wọn o ọ̀ lẹ́tọ̀ọ́ sí nǹkan kan nínú owó wọn mọ́ ó fi lọ́lẹ̀ bẹ̀ tí ẹni ìjọba bá wá fẹ́ sọ pé àwọn fẹ́ mú owó orí lọ́lẹ̀ ẹnu ó kò sí kì í ṣe pé tí wọ́n kàn tí wọ́n kàn gbé àwọn aráàlú lórí ó ní o ní o wàhálà tó ni wàhálà ṣe ṣó tí yé báyìí náà bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan irú àwọn òfin báyìí ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni because tíyàn bá ti ń fòfin lélẹ̀ ó ti ń gbé aṣọ àdẹ́dà ó ń gbé wọ̀ tófin bá ti yapa sí ti ọba àdẹ́dà fi ń rojìṣẹ́ sallallahu alaihi wasallam ó ti di wàhálà torí wípé dinullah fi sama wal ard wahid ẹ̀sìn. E ọba adẹ́dà ní sánmà àti lẹ́lẹ̀ ọ̀kan ṣoṣo ni wọ́wọ́ dínú rúṣù ó ní ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run ọba ó ń dẹ̀lófin ó ní inna dina inda Allah al-Islam ó ní waraditu lakum al-Islam dina ó wá gbogbo ní waman yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu wa wa fil akhirati minal khasirin gbogbo eléyìí yẹn gbọ́dọ̀ ṣọ́ra fún ló fi jẹ́ pé nísìn nínú ilé o fẹ́ sọ pé báyìí ẹ̀ẹ́n ọwọ́ kọ̀ọ̀kan fi kí n ṣe òfin ọba adẹ́dà ni má fi tí ò ní ẹ̀rí nínú tírà ọba adẹ́dà tàbí súnlò jíṣẹ́ náà sàlám má jẹ àwọn ará ilé ń pa lórí rẹ̀ gbogbo àti wọn máa ń sọ̀rọ̀ òfin òfin a máa wò pé ìjọba ni rárá láti inú èdè olúkálukú wa ni láàrin lọ́kọláya bàbá sọ́mọ ẹ̀gbọ́n sábúrò ọ̀gá aṣẹ́ sọ́mọ gbogbo ẹ̀ faman lam yahkum bima anzalallahu fa ulaika humul kafirun ẹnikẹ́ni tí ò bá fi òfin ọba adẹ́dà lọ́lẹ̀ nínú ìṣesí báyìí kèfèrí ni lẹ́wù kúfùrù yẹn ló kàn án lójúra wọn lọ ọ̀kan gbéyàn nínú ẹ̀sìn ọ̀kan kúfùrù dúnà kúfò lọ́pọ̀ yes òun ló wà official tẹ́ni ọ̀dà tí ń bá máa ṣẹlẹ̀ àjókòsọ gbọ́dọ̀ wà lórí rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àjókòsọ gbọ́dọ̀ wà lórí rẹ̀ ọkàn lè mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ogún ológun kọ́sọ́kọ́ ọmọ ọmọ fàtó. na. salaam aleykum. waaleykum mo ní ìbéèrè bíi mẹ́ta sá àmọ́ kí n tó béèrè lórí ọ̀rọ̀ custom duty sá. does it mean for a Muslim it is eh, bóyá kò wà okay mọ kéèyàn kéèyàn import mọ or export being rara, that custom duty wà lórí ẹ. rárá tí wọ́n bá tó ń bá ń gbé nǹkan bọ̀ tí wọ́n ní kó san o gbọ́dọ̀ san but ẹ̀ṣẹ̀ sísan àti gbígbà orí àwọn tí wọ́n jẹ́ ń palẹ̀ ẹ lérí ni tàbí ó ń gbé nǹkan bọ̀ wọ́n dènà díẹ̀ o gbọ́dọ̀ mú owó kọ́bẹ́ wá kò sí ní tó fẹ́ ṣe sí tó o bá san gbogbo ohun tó ń gbé bọ̀ yọ rẹ mi so ti yé báyìí nísìn Sheikh Islam Ibn Taymiyyah àwọn ni ntí akhafu darar ètò lesser evil ní pé kó o san torí tó o bá san gbogbo ohun tó ń gbé bọ̀ yọ rẹ mi gbèsè ayé gan lè dibẹ̀ di pé kó ń di bákan ẹ̀ṣẹ̀ ni tó san àtẹ̀ntọ́ lórí ẹ̀ntọ́ yẹn the first question sir lórí ọ̀rọ̀ káyánilówó tiẹ̀ èmi máa ń ní àìdíà kan mi ò mọ̀ bóyá ó dà téèyàn bá ní kí n yáwọn bíi ten thousand naira bóyá owó tèmi nílẹ̀ bíi twenty thousand ni èmi náà nílò ẹ̀ fún kan bọ̀ bóyá owó yẹn ò tí ì tó mo wá fi pé ok interval tẹ́nì ní kò ń fún un lówó yìí ó yẹ kó lè dá padà before ìbẹ̀rù pé ó lè má lè dá padà èmi lè má fún ní the exact amount tó sọ ẹ èmi á kàn wo amount tèmi lè fojú fò tipa tipa ká máa fún so that tí o bá tẹ̀ dá padà o mú wa wo is the ṣe policy ẹ yóò bá wọn. o free ok sir. o free anta hurr. <laughs> Then ìkejì sà lórí share share kéèyàn máa ra shares eh, mi ò mọ̀ bóyá Muslim ra shares public shares. lópin ìgbà tí ó bá ti tí ṣe wípé òfin ntó dé ntó rọ̀ ọ̀ma ọ̀tá pẹ̀sìn o lè ra shares ní breweries o lè ra nílé rìbá o lè ra ní ibi tẹ́ ilé aṣẹ́wó musical industries nǹkan kan gbogbo oríṣiríṣi bá àwọn kan tó jẹ́ jíjẹ but tó jẹ́ pé ó base lórí commodities. Jazakallah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ jọ question tí mo fẹ́ béèrè nípa ọkọ àtìyàwó ni bóyá ń sìn ọkọ ìyàwó ń ṣiṣẹ́ lọ tẹ́lẹ̀ tíṣẹ́ ti wà òkè wọ́n kọ́kọ́ ń ṣẹlẹ̀ due to one reason or other ọkọ ìyàwó ó ń ṣiṣẹ́ tó dẹ̀ ń tọ́ ṣe ojúṣe rẹ̀ nínú ilé hmm. ṣùgbọ́n ó wá ṣe fìyà díẹ̀ níbi iṣẹ́ aláwágbèsè rẹ̀ dé. Hmm. so ìyàwó ló wá ń gbogbo responsibility adìẹ mímu ọlọ́run lóyàwó ní sábàbí ẹ̀ so rúrú ọkùnrin báyìí tó dẹ̀ tún gbìyànjú bọ ọlọ́run tí ìkádàrá kí n kò ṣe bó ti ń fẹ́ so irú ọkọ tó bá ń jẹ oúnjẹ báyìí bá a sọ ni ìyàwó ń rà á ṣé kò ń ṣe aráàmù. sadaka ni but àníyàn ìmọ̀ràn tí màá gbà ni kọ́ máa kọ́ọ́lẹ̀ ní yíyá ń yá òun ni èyí tó bá jẹ́ yíyá ń bẹ̀ tàbí tó bá jẹ́ sáraka ń bẹ̀ sáraka ni ó lè dé báyìí múgbà mi tí ó fi jẹ́ pé tọ̀ tí ó bá ṣe é san níjọ́ iwájú kọ́ bá dé dàjọ́ ṣe é san tí ó bá dé ṣe é san kó fi mọ̀ yìí pé òun fojú foru kọ́ mọ̀ yìí pé òun expect láàdá látara rẹ̀ torí <laughs> obìnrin <laughs> Allah subhanahu wa ta'ala ò dá wọn kì í ṣèbí wọn kò dá wọn pé kí wọ́n má ṣèrè gún. Allah ó dá wọn bẹ́ẹ̀ ó wò yí pé àìbàámọ̀ ìròrí tiẹ̀ tiẹ̀ wẹ̀ kìí ṣe torí pé irú nǹkan báyìí ó ṣẹlẹ̀ kọ́ ó wí pé tọ̀ ó lè di pé ọlọ́jọ́ ó dé lọ́la ọ wá set up ìyàwó rẹ̀ òun gan ló set up millions nǹkan ìwà burẹ́kẹ tán kádàrà ọba adẹ́dà bá dé lórí ọkọ ó lùzì iṣẹ́ bísínẹ́sì ò lọ déédéé mọ́ gbogbo ẹ̀ wá rí bákan gbogbo jíjẹ mímu nu lé òun ló ń gbọ́ ó ṣe yẹn fún bíi ọ̀sẹ̀ méjì péré <laughs> ọmọ tí wọ́n dí wọ́n á fẹ́ mu tíì wọ́n á tú mílìkì sínú tíì yẹn just some droplets bó ṣe jágba ni owó là ń fi rà ó rò pé easy ni ẹrẹ ẹlẹ́rù ti fẹ́ di tẹni ọmọ pé kò sọ ó ti ń fi òkú ọ̀rọ̀ ó ti ń fi oúnjẹ tọkọ oúnjẹ lọ kò lè jẹ mọ́ ó ló kúrò lẹ́nu òun ò lè mọ bóun lè kò kèé ṣe kò é ṣe ń tí kò mọ láìdá kò sí ní tóbìnrin ò lè fẹnu sọ òjíṣẹ́ lásọ̀lá àṣàmì sọ pé èyí tó gbun jù lára wọn olókè kí ló constitute òkè ìwòsí ìsọ̀rọ̀ sí ìròrí wọn is different thing àdámẹ́ni àdámẹ́ni so wọ́n lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so kọ́láwọn ó tètè bá kó ọmọ ìyá wa yọ nínú ìgbèkùn ìgbèkùn ni làṣẹ náà kọ́mọ tẹ̀tẹ̀rẹ pé yóò gbọ́rọ̀ tó jẹ́ pé gbogbo tó ń jẹun yóò kúrò sẹ́nu rẹ̀ náà náà. asalaamualeykum aleykum salaam tala. na ìbéèrè tèmi ni pé a sọ̀rọ̀ ní ẹ bá wa sọ̀rọ̀ nípa hijama ní last time. náà kan tí mo fẹ́ mọ̀ nbẹ ni pé ṣé ó ba àwẹ̀ jẹ́. kò ba àwẹ̀ jẹ́ náà pé ẹni tó ṣe hijama. ṣáwẹ̀ rẹ̀ bàjẹ́. bẹ́ẹ̀ ni àwẹ̀ rẹ̀ bàjẹ́ náà lórí hijama bí salaam aleykum sheik. akisatula ìdí tí wàhálà mi fẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ duty yìí. náà kò lè pọ̀ ó yé mi ó yẹ gbogbo ara kó sí. bẹ́ẹ̀ni ní mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa mùbí kọ́ọ̀tì tí anabi mẹ́nu bá ni à ń treat lọ́wọ́ a ti wá sọ̀rọ̀ lórí shirk a ti sọ̀rọ̀ lórí sihir a ti sọ̀rọ̀ lórí kotlu nafs tọ́lọ́run ṣe léwọ̀ èyí tá a fẹ́ sọ next week ni rìbá tó tẹ̀lé. bẹ́ẹ̀ni ah, ìyẹn ó máa gùn ju gbogbo eléyìí lọ. nígbà tá a ti mẹ́nu already bí àwọn bankers jẹ́ ti sáná tún bọ́n ti custom ti wá kú. bọ̀ kí wọ́n sá kì í ṣe kí wọ́n sá lóògùn ẹ̀. bẹ́ẹ̀ ni mo ìsọ́ mm. láàárọ̀ yìí pé kánjọ mm. kánjọ. njẹ́ owó yẹn sàn èyí sá fún mẹ́tẹ̀lẹ̀ a ní ọmọ àyà a ti discuss ẹ̀ pẹ̀lú hajj musa. tọ́lùbìlì ilmu kọ̀wé bó ṣe wà ń báǹkì tó tó bá ń ti ń rìtáà ní báǹkì báyìí ilé kéwú ní ń bọ̀ yóò dẹ̀ kún ilé kéwú ní after ten kò sí ní tá a sọ fún un ó ní ẹ bó wáṣẹ mo ní kì í ṣe dìtì mi kí n bọ wáṣẹ tí wọn bá bọ wá fine kì í ṣe dìtì mi gbàtàsìkò ọba adẹ́dà ó tó àwọn lọ sí hajj ó ní kí n bóun ra tíra méjì jẹ àkọ́kọ́ tafsir ibn kathir tí wọ́n translate sí english àti fiqh sunna awo tiẹ̀ mọ̀ abádẹ́ra fún ọwájú kò lọ́fíìsì ọwá ń kà ọwá débi suratul Baqara lórí rìbá ọkà ọkà ac ń bẹ nínú ọ́fíìsì yẹn ọ̀gá ni nínú ọ́fíìsì ó dẹ̀ ń làágùn ẹni tó wá jẹ́ eh, ẹni tó jẹ́ kọ́líìgì ẹ̀ nínú ọ́fíìsì kì í ṣe mùsùlùmí àsánra ni wọ́n á ní ah, ọ̀gá kí ló ṣẹlẹ̀ wọ́n á ní gbà ká wọ́n á ìyẹn tí wọ́n á bu epo sí i ó ní á tẹ́lẹ̀ bá wà nínú báíbù èmi ò fi iṣẹ́ ilẹ̀ mo ní sọ fún ọ wà ń bẹ̀ sọ fún pé ó wà ń bẹ̀ ó dẹ̀ fẹ́ lọ sí hajj lọ́dún yẹn wá ní ṣe mílíọ̀tì arrange millions kalọ̀ ní ṣé léyìí lòun wà kó lọ hajj fúnra ara ẹ̀ lọ sáwọn ní kí ni kóun ó ṣe ó fẹ́ lọ hajj bẹ́ẹ̀ náà ọba ipò fẹ́ lọ bọ̀ kì í sì torí ilé bẹ́sìn sẹ́ẹ̀lì ó dẹ̀bẹ̀ ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ olóṣèlú ni wọ́n fún un ní seat fún ara ìyẹn ló pè pé à ìwọ tó ń ṣàfàǹtì ẹ wàá gba síìtì kan tó mú lọ sí hajj ni ọwọ́ abẹ lọ́hùn lọ́hùn ìwọ lọ́hùn ba jíjẹ mímu òun ṣe nírọ̀rùn kó tó dé láti hajj ní gbogbo kíní ẹ̀ ti kó lọ́kàn rẹ̀ gbà tó dé ó decide gbà tí àdánwò dé lórí iman wọ́n wá fún un ní multiple promotion all right collector but you know torí pé ọkàn rẹ ti balẹ̀ lórí ntọ́ka àdúrà tó ṣe àti gbogbo ẹ̀ ó padà filẹ̀ wọ́n kàn wò ni pé abẹ́lẹ̀ ìyàwó rẹ ni but akínà alhamdulilayi ó brace up ó brace up ó dẹ̀ filẹ̀ ó dẹ̀ kó mbẹ́ ó dẹ̀ kí ọ̀nà jíjẹ mímu òun kó máa ó bẹ́tà ju pé kóun kú sídìí eléyìí lọ ah, ó dẹ̀ yàtọ̀ ní ti dáadáa kọ́lọ́run tó wọ́n máa ṣàlékún dáadáa fún gbogbo wa now so kí wọ́n má sà ah, my humble self tí mo darí èkó sí ni pé kí n wá gbaṣẹ́ bank but fortunately but unfortunately for àwọn èèyàn mi àwọn nùsùsù kan ti wà tó ti wà láràwọ́ tó ní too early in life pé eléyìí haram lele. eléyìí haram lele. so tí mo bá wo tí wọ́n ní kí n ṣe tí mo wo tí mo ń kà wá òkè èwo ni ká wá ṣe ń bẹ̀ báyìí ọba lọ́rùn ní iṣẹ́ iṣẹ́ ọba ò ṣe é kọ́ so bọ̀dà àfihàn ọlọ́run ṣáà gbàṣe tí yẹn fi ráàyè yẹra kò tẹ́ńlẹ̀ dì sìn kò tẹ́ńlẹ̀ dísìn torí ọyìn lẹ́ẹ̀kọ̀kan ẹ̀kọ̀kan hàn ah, án pé ọba ìwọ lọba wà ń bí báyìí nísìn something of that nature but alhamdulillah wa man ahsana qawlan mimman da'a ila Allah wa amila salihan wa qala innani minal muslimin. so jazakumullahu khairan. Eh, lórí ọ̀rọ̀ ohun tí mo fẹ́ béèrè gangan ni pé lórí ọ̀rọ̀ ti báǹkì yẹn èèyàn á fẹ́ mú ẹ̀rí nínú Quran àti Sunna. bẹ́ẹ̀ni èèyàn fẹ́ kọ́ èèyàn gbọ́dọ̀ mẹ́rin ni. <laughs> ẹ má bínú tápà lọrin ni <laughs> but lórí titi duty yìí mo rí pé nínú ìtẹ́mú wa ni ti hadith Muaz bin Jabal. no kì í ṣe yẹn nìkan no lórí owó orí nìyẹn kì í ṣe lórí i mean fatwa àwọn àfa wà lórí rẹ̀ gbogbo ń tà ń ṣe ní anytime àwọn àfọ òdúró wọ́n jókòó lórí rẹ̀ ń gbogbo gbà mọ́tàlá ń gbàdá ń sọ̀rọ̀ kápáyàn by mistake the other time pé ọmọ ìyá wa tó wa tírélà ṣé ẹ rí i pé ansa ń béèrè wípé ṣé ẹ̀yin ní ẹni tí tírélà pa yìí ẹ̀yin ló ti gán mọ́tò ni àbí àárín àbí báwo ló ṣe ṣe because ìtìfáàkì àwọn àfà fọ́tíwá tí wọ́n pass ni pé sọ́hìbùrù. سيارة أو دابة مسؤول عما في قدامه ẹni tó ń gun nǹkan ọ̀gùn tàbí tó jẹ́ pé ẹṣin tàbí mọ́tò ni tí ń bẹ ń wájú rẹ̀ ó wà responsible fún tó bá yẹ lè gbá nǹkan kan tí ń bẹ ń wájú yọ̀ràn alálàákàl táwọn èèyàn tí wọ́n ní èèyàn tí wọ́n bá ní àwọn yọ̀ǹda ààwẹ̀ ọ̀bọ lórí rẹ̀ yọgbà ààwẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pẹ́yìn ni kò wà responsible tó rójú rẹ̀ ọ̀tẹ́yìn tó ń gbà tí wọ́n á ní àárín ni àwọn á ní ká pe ọmọ ìyá wa wá ṣé gíláàsì ò sí ní wájú ni tí ó fi máa rí ẹni tó ń fò mọ́ mọ́tò láàrin àwọn fi ń ṣàlàyé títí sí àìwá lẹ́nu ẹ̀yí pé kán gbé mọ́tò yẹn wá kárì kádẹ́rì kọ́mọ́ àwọn tí wọ́n ní ọmọ wọn ti sọ pé àwọn yọ̀ǹda àwọn foríjì àwọn ọ̀gbà díà ṣùgbọ́n ààwẹ̀ ń kọ́ ọgọ́ta ààwẹ̀ yẹn ṣé bí mọ́tò ṣe rí yẹn ṣé kò kò sí bí wọ́n ṣe rí ẹni tó gán mọ́tò láàrin so yẹn ìwà ń bẹ̀ so gbogbo nǹkan nọ́ọ̀sù gbọ́dọ̀ wà torí èèyàn gbọ́dọ̀ sọ pé yẹn ń ṣe òfin lórí nǹkan tí ìṣepò fi rọ̀ kọ́ sí di nǹkan. so uh, question mi gangan lórí gbogbo yẹn ni pé láti lè fi rí ẹ̀rí fi múlẹ̀ lórí tẹ́lẹ̀ yìí mo gbọ́ yé pé àwọn apá kan salaf wọ́n nígbàgbọ́ pé ní ananahya filẹ̀ hadith leisa ala sabili tahrim anahu ah! ala sabili al-adab wọ́n wá mú àdìsí kan wá tí mo fẹ́ sọ ìdí ẹ̀ mo ṣe ń béèrè lókè láti gbà mo ti gbọ́ nǹkan yẹn yé mo máa ń fẹ́ wo ẹ̀rí nínú Quran àti hadith kí n tó lè sọ lórí ẹ̀ hadith tán wá mú wá ni pé ní hadith tán mi sọ pé ní ma ma ahala Allahu fi kitabi fahuwa halal wa ma haroma fahuwa haram hmm. wa ma sakata aniwu fahuwa afu hmm. wọ́n ní pé ní fàákbìlú minan láì àfiyàtì inna Allah lam yakun lè yẹn sàṣẹ yàn wọ́n ní ànábì wa ka hadi ó ka àyà suratul Maryam pé ní wa ma kana rabbuka àdìsí yẹn Sheikh albani sọ pé ó ó lálàáfíà ìyẹn ló wá jẹ́ kí n fẹ́ mọ béèrè pé ní ṣé téèyàn bá fẹ́ pẹ̀lú yẹn ṣé àti ṣe nǹkan ní haram. náà. ṣé èwo ló ṣé Quran gangan ni kí ó ní. àdìmú àbí tán bá mú àdìsí wá sí fàpèjúwe kéèyàn sọ pé rárá àdìsí lẹ mú wá yẹn ìjárí ti koran náà. barakallahu ó ní yushaku anyatakia almotekiu ala ariqatihi wa huwa yaqul بيننا وبينكم كتاب الله ما وجدنا فيه استحللناه وما وجدنا فيه من حرام حرمناه واني ألا إنما حرم الرسول مثل ما حرم الله أو أكثر ó ní ó kù dẹ̀dẹ̀ tí ó ṣẹlẹ̀ o ẹnìkan ó jókòó lórí àga ọlá rẹ̀ yóò àmọ́ sọ pé ti ń bẹ láàrin wa àtẹ̀yìn o tíra ọlọ́run ọba nìkan ni níta bá rí inú rẹ̀ tó jẹ́ halal láṣẹ ní halal níta bá jẹ́ haram láṣẹ ní haram òjíṣẹ́ náà sàṣà ṣọ́ ìró ló fún wa yẹn ó wá fẹ́ fún wa lófin ó ní àlà ẹ̀tẹ́ ti sì kẹ́ ẹ gbọ́ innama kalimatul hasr rasul mithluma harrama allahu aw akthar. n tí òjíṣẹ́ lásán àṣìlá ń bá sọ yí pé èèwọ̀ ni bí n tó ọba ṣe ní èèwọ̀ ni tàbí kó tiẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ pé àlàyé ọ̀pọ̀ ju ọ̀rọ̀ gan lọ àlàyé dẹ̀ ní hadith òjíṣẹ́ lásán àṣìlá tí a bá ti rí hadith tó harama nǹkan tàbí tó kọ̀ á wà mú ǹjẹ́ a lè ríṣe tọjọ mọ pé ńgbà wọn ṣe bẹ́ẹ̀ ó fojú fòrò tá a fi lè sọ yìí pé kíkọ̀ tí wọ́n kọ òun kíkọ̀ tanzi ni àbí kíkọ̀ ti tahrim ẹ kọ́ídà ni tó yẹ pé ojú ìlànà rẹ̀ pọ̀ àmọ̀ ṣàlàyé rẹ̀ ń bò báyà but kì í ṣe yìí pé.